Please help me to check. Guys, are you seeing me? Do you see me? You do you read me? Ah, hello, mommy. Hello, mommy. Sadiq, you know. Hello, hello. Please, who are the people seeing me online? Who are the people that did not see me? What is happening? Are you really seeing me? Are you really, really me? Are you really weighing me? Are you weighing me? Abi, Abi, you are seeing me. I come here to give you a full gist. It's like you guys are not ready to get the gist maybe I should just get out and go and prepare for my wedding tomorrow. Should I go and prepare for the wedding party tomorrow? I should start ironing my clothes or I should go on with my ofofo aproko? Which one? Oya ah, kí n sì sáré kí n lọ kí n lọ mọ múra o torí kò ní dà kírú lo n má lọ múra ó yẹ kí n múra dáadáa lọ́la <laughs>

<laughs> ẹ wo ẹyin ti Tóyìn ẹyin ti tèmi how you dey guys gbogbo ẹ̀yin olólùfẹ́ Tóyìn dúró kankan nílé lóko lẹ́yìn odi mo má sì kò wí sí i pé kékeré ni mo ṣẹ́ẹ̀kì mi ń ṣe o mo fẹ́ Tolúwa Akin good evening á dára fún yín mi ò ní wá yín tí gbogbo ẹ̀yin tẹ̀ ń wọlé yẹn a mọ̀ pé ilẹ̀ ti ṣú ń bì báyìí a mọ̀ pé ilẹ̀ ti ṣú but nevertheless I still have to come and do some little chats a brief chat please help me invite people in if not for the wedding party I'm going tomorrow ah, tí mo ní wá sọ fún yín pé wọ́n gbé invitation tèmi náà di gbogbo akálukú ló ń sẹ́wọ́n lórí invitation èmi náà ń mo ní wá sọ fún yín pé èmi náà ti gba invitation tèmi as a celebrity on social media, as a sorosoro, <laughs> as head of speaker of EU <laughs> nation. <laughs> I have been given a word. I have been given invitation. invitation to get to heaven has been given to me to speak. They could not help me call people. I want to know, can you know, àwọn tán ni wọ́n sọ̀rọ̀ àwọn tán ni wọ́n gboyè mẹ́ta mẹ́rin papọ̀ where they are they have they received their home visitation too <laughs> abi they are still roaming about the street <laughs> abi they are still under Igbo <laughs> what is happening. <sighs> ẹ̀yin tèmi we never know the thing wey dey happen until we see the thing wey dey ṣẹlẹ̀ gogo. Uh, eh, until you see the thing wey dey ṣẹlẹ̀ gogo you can never tell yeah until you are in that field nobody can tell you the story until you are in that film or bá ń gbọ́ kò sẹ́ni tó lè sọ cinema kò sẹ́ni tó lè sọ ìbẹ̀rẹ̀ kò sẹ́ni tó lè sọ òpin wàhálà ìtàlá you can never sọ bó ṣe lọ àfi tó bá wà nù fíìmù yẹn gangan ọ̀ǹtì tó bá wà nù fíìmù yẹn gangan ló máa tó yẹ you are just murmuring you are just shouting you are just ranting you are just <laughs> fake jubilation <laughs> until you are that scene ẹ̀yin tẹ́ bá síbẹ̀ lè mọ bó ṣe <laughs> àìsí níbẹ̀ làwọn bá wọn dá sí mọ̀mọ́ mọ̀mọ́ olójú dúdú kí náà lẹ́ sọ bó ṣe yín kílẹ̀ lójú yín rí lánàá kílẹ̀ ń sọ tẹ́ ń dún mọ̀mọ́ mọ̀mọ́ tẹ́ ń dún mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́ àti ẹ̀gbọ́n pé ẹ sọ pé celebrity ni yín ni pé yín náà gana yín mọ̀mọ́ ṣé wọn pé invitation wa bá yín ni kí ló dé gọ́gọ́gọ́ kí ló ṣẹlẹ̀ gọ́gọ́gọ́ justice for mọ̀mọ́ too náà ó yẹ kí mọ̀mọ́ náà ó yẹ káwọn náà kan gba invitation as bí mo ṣe gba invitation lálẹ́ yìí tí mo gba invitation tí wọ́n ní kí n máa bọ̀ yẹn ó yẹ kẹ́yìn náà kẹ́ ti wà bẹ́ẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí ló ń ṣẹlẹ̀ fún tẹ̀lẹ̀ gẹ́gẹ́ kí ló ń ṣẹlẹ̀ fún gẹ́gẹ́ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń gbé kí ló ń ẹ wo ẹ bá fọ Hey, tí èmi ẹ máa this season feel good long go long I àwa gbéra wa sílẹ̀ báyìí àti máa túra wa gbéra wa ti ń gbéra wa my máa I go my long go long a person wey no dey there no go fit talk am ọlọ And it's your rà máa san summer summer. ó san máa sọ máa ra ọlọ́rọ̀ bá ń bọ̀ ó máa gun máa ní season hàn ilé <laughs> yìí máa ní part gan ilé yìí part ó season film ni ó máa episode one million ọlọ́rọ̀ bá ń this is one one billion <laughs> wà loud gun oh my god until you dey there na you go feel royin if you no dey there you no go fit ṣàlàyé go ask your oga oga go tell you say he dey under soup òun wà ní òun <laughs> ó wà sọ fún yín pé òun kẹran ọmọ alóòrùn gbòòyìn ni ọlọ́rọ̀ máa ẹ jẹ́ á lórí ẹ̀ nobody can just come here and come and be doing garagara for us here ọlọ́rọ̀ bá ń gbọ́ kò sí bó ṣe lè jẹ́ tó ọlọ́rọ̀ bá ń gbọ́ àwa iye ọmọ orílẹ̀-èdè nàìjíríà gidi ni wá àwa ọmọ orílẹ̀-èdè nàìjíríà rere rèé àwa tá a dúró tá a ń tọ́pọ̀ ti nàìjíríà tá a fẹ́ kó dára àwa tá a mekàn tá a ṣèkì tá a sálọ anywhere tá a dúró gidi gbà bẹ́ẹ̀ ni so you cannot just come and be intimidating us here. Yeah bẹ́ẹ̀ ni wọ́n bá gbéyàn wọ́n á tún gbéyàn lẹ́ni gbàgbé gbàgbé fọ́kìn ẹni tó bá ti ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa mú nọ́mbà bẹ́ẹ̀ ni wọ́n hì tí oní kò dùn ẹ́ kúrò lórí ẹ̀ ó dùn ẹ́ <laughs> oògùn lè ròyìn ní olè sunkún ni gbàgbé máa dì á kúrò lórí ẹ̀ òkàn já kúrò ni <laughs> àgékò òjò ti ṣòro bí agbọ́n <laughs> ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa mú nọ́mbà lọ́rùn wa láì tà láì tọ́ bá ti gé ejò lórí ìyó èkúté a máa rìn a máa mí pipipi ni kò ságbára tó ní mọ́ wọ́n ti gé oró ẹ̀ dànù wà láì tà láì smart láì na mi dey talk am na mi dey yarn am na mi dey tell you ọlọ́rọ̀ máa ń gbọ́ gbàgbé fọ́ọ̀kì kúrò lórí ẹ̀ kúrò lórí nọ́sẹ̀nsì jẹ́ kájọ máa yí lọ ọlọ́rọ̀ bá ń gbọ́ fọ this one no be say this one no be pé ẹ eh, wọ́n ṣe kinní kan ẹni wọn máa fi sọ máa fi digi jókòó lórí ẹ nígbà gbé kúrò lórí ẹ náà fọ yí ẹ náà yín ìyá yín gẹ́gẹ́ náà ẹ bí nàìjíríà gbàgbé ah for this country ah ah ah ah gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ àwọn èèyàn ni wọ́n dey know what is happening wọ́n á gbọ́ tiẹ̀ yes. They will listen, they will ask for evidence. Your evidence will speak for you, my dear. Stop that, your fake jubilation. Ah. Your evidence. Your evidence will speak for you. If you know you are you you, you know what you are doing, you are you, you you are innocent. Why are you hiding? Why hiding yourself? Why hide? Why dúró sínú ewu? Why don't you come out directly? Why tó fi dúró sínú ewu? Why tó fi bọ́ta gbangba? Why you hiding? Why are you so ẹ̀dí ẹlẹ́hàá òjijì? <laughs> wọ́n ló wá jẹ sàrà ọlọ́jọ́ wọnú ṣòwò epo náà àbúwò ìyọ̀nà ni òun wá àní sàrà náà ló wá jẹ ọlọ́jọ́ wọnú ọjọ́ ẹ̀ wo ló wọnú when you know you are you are on the right lane you are on the right track why are you hiding <laughs> justice for Tóyìn Dúrógọgọ ẹjọ torí ọlọ ẹ ṣàánú mi mi ò léèyàn Ọlọ́run mo lọlọ Ọlọ́run mi léèyàn mo lọlọ mo lọlọ mi ò léèyàn mo lọlọ justice for Tóyìn Dúrógọgọ. <laughs> justice for Omoko. I bring you up, I will bring you down. <laughs> àjọ wà dáhùn sí ni ọlọ́run kò sẹ́yìn a lọ́ọ̀pù I àwọn kankan go sí ní ọ̀pù ń wẹ̀ all all of us are now down we are now down <laughs> kò tiẹ̀ yẹ kí n máa rẹ́rìn ọlọ́run ọlọ́run I will bring you down I will bring you up I will bring you down we are both down now my dear how far market how e be <laughs> ẹ wọ ẹ̀yin tèmi ẹ má fọ ẹ má fọ ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa mú nọ́mbà àwọn ẹlòmíín ló máa bá mú nọ́mbà òun kọ́ fúnra rẹ̀ ló máa mú nọ́mbà ẹni tí mọ́tò bá gbá tó wà lọ́sípítù tán ti so ẹsẹ̀ rọ̀ sọ apá ẹ̀rọ kò ló máa mú nọ́mbà ẹlòmíín ló máa bá píìkì nọ́mbà mọ́tò tó gba ọlọ́run <laughs> kọ̀fáàmù ni Tóyìn ló sọ bẹ́ẹ̀ fún yín kó sì pé kínní ló bí ẹ jẹ́ ká kúrò lórí ẹ jẹ́ ká máa ẹ wo ẹ jẹ́ ká mú tọ́pìkì mi gbọ́ justice for Tóyìn Ìdúró gangan I bring you up I will bring you down I, I make you head of speaker I buy food from you I am the one <laughs> I bring customer for you how my customer will be withdraw I give you six months, everything will be over for you. I will kill you. I will gbogbo ẹ pátápátá dúmọ̀ òru mọ̀ òru we are both drown my dear. Just forget about that. <laughs> wòlíì sápẹ́tú àjàkáyé dára fún ọ mi àwa ọtí ọlọ́rọ̀ bá gbọ́ wòlíì sápẹ́tú àjàkáyé mi àwa ọtí wà kú mọ́ mi justice for Tóyìn Ido Ogangan original ẹ ṣàánú mi ẹ dákun torí ọlọ́run mi ìléèyàn ọlọ́run lọ́lọ́run ilé èèyàn ọlọ́run lọ́lọ́run ah i no get anybody i get ọlọ́run èmi ilé àlàpà ni mò ń gbé o ilé ògiri àlàpà ah ọlọ́run mi i no get anybody èmi tí mi mọ gọ́vnà tí mi mọ pírẹsidẹ́ǹtì tí mi mọ mínísítà tí mi mọ kọmíṣánná ọlọ́run ọba gbọ́ èmi tí mò ń gbé nínú abúlé nínú nínú ilé olórùlé mẹ́wàá ìlú ìlú tí ilé mẹ́wàá péré wà nú ẹ̀ ni mò ń gbé ẹjọ́ justice for Toyin Kankan ẹjọ́ ẹ ṣàánú mi. <laughs> àwa àti ìráàlú òyìnbó a máa dẹ̀ ti jọ wà ní nàìjíríà bẹ́ẹ̀ ó máa dẹ̀ ti tó ó máa dẹ̀ ti tọ́sẹ̀ mẹ́ta táwọn gan ti ń hàn bọ́ọ̀lì tán ti ń gàn kadà ẹ wo ẹ kúrò lórí ẹ let there be jubilation or no or what is not let us let us focus ẹ má ṣe kẹjẹ focus let us focus and let there be jubilation or nonsense ẹni kí náà jubilate lé lórí ẹjọ́ tó lọ ṣé wọ́n jẹ físà ni ṣé wọ́n jẹ tíkẹ́ẹ̀tì tó ẹ fún ni ṣé wọ́n rọkọ̀ ni àbí wọ́n ra lé kí ni jubilation wà fún kí ni kí ẹjọ́ kí ni kí ni jubilation kí ni jó ìyà kí ni jó ẹ̀sìn tán jó wọ́n declare wọn fọ kíní kan wọn ẹ wo ẹ máa kì í ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò kì í ṣe kẹta máa máa pariwo síta jẹ ká ra sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ni o a ní ìdí àti pariwo rárá o bẹ́ẹ̀ ni o actors speak louder than voice. Ọlọ́run ẹnu wò ṣe é ẹnu wò ṣe é o ariwo kọ́ ni míúsíìkì o mt parẹ̀ ló máa ń pariwo o ariwo kọ́ ni míúsíìkì o ẹnu wò ṣe é ẹnu wò ṣe é o ariwo kọ́ ni míúsíìkì o mt parẹ̀ ló máa ń pariwo o ariwo kẹ́nu míúsíìkì o ẹnu wò ṣe é ẹnu wò ṣe é o ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ah ojina boss lady ìdó orípa boss lady one tóyìn ìdó ọ̀gàngàn ah ooo ee sista tèmi tọ́pẹ́ adésanya ah you guys are awake ìyá ìkàlẹ̀ o you are hardworking so you must be up and all your enemy will remain down àmì jésù yẹtúndé ibrahim àmì o jésù ẹ ṣe máa mi ò ní wá yín tì orí yín ò ní buráyé yín ò ní bàjẹ́ ẹ ṣe gan o ẹ ṣe gbogbo ẹ̀yin tí tí ẹ celebrate invitation yìí o ah wọ́n ti send Davido ti send invitation sí mi o ọlọ́ <laughs> àjọ máa wà ní ṣírídó twenty twenty four yẹn lọ́la ni I have been officially invited by a private jet who drop a invitation to my husband doorstep ọlọ́run kì í ṣe nígbẹ̀rígbẹ̀ o kì í ṣe nígbẹ̀rígbẹ̀ o èmi ò kì í ṣe èmi ò kì í my husband is not àwòbàdàn bí ẹni wọ̀yọ́ o My husband could call us so. My husband is a well spoken, well reading, well read, well ready, well ready, ready husband in Momario. And handsome, handsome, handsome to the core. Undiluted, handsome to the core. Iwájú kan náà ẹ̀, iwájú ilé ẹ̀ gan báyìí ní get a land sí. Tọ́dẹ̀ gbé invitation wedding Davido wá. Oh Lord, you nation. <laughs> no original speaker, head of speaker, ẹ mọ̀ fi sí. Ẹ ìwọ jẹ́ kó máa hàn bẹ́ẹ̀ o, head of speaker. Torí ṣe mọ̀ pé ṣe mọ̀ pé petition mi ṣe ní petition mi tuntun báyìí. Petition mi tuntun ni pé wọ́n ní thirty six million náà ní àwọn fans wọn bá mi rajà tí mo gbé lọ tí mi deliver ọjà ṣe mọ̀ pé wọ́n dẹ̀ ti gbàgbé pé ṣípà àwọn náà àwọn ṣípà tí ó gba owó ọjà lọ́wọ́ mi ìké àwọn náà ló wà o <laughs> ẹjọ́ justice for head of speaker of Iwo nation ẹ mọ̀ bá ń kọ́ lẹ̀ mọ̀ bá ń kọ́ ẹ dákun ẹ mọ̀ bá ń kọ́ ẹ mọ̀ bá ń kọ́ ẹ mọ̀ bá ń kọ́ àwọn nàìjíríà wò wá o àwọn gbogbo àwọn nàìjíríà wò wá o ẹ dákun ẹ mọ̀ bá ń kọ́ justice for head of speaker ẹ o head of speaker in Iwo eh, nation justice for head of speaker ẹ o wọ́n rán mi iṣẹ́ mo sì ní ìsemọ́ ẹ̀ ẹ̀ ìtọ́fàjànú kò sí méjì o mo ní mo ní ìbá sẹ sẹgbẹ́ ìyàmọ́ ẹgbẹ́ òfò ẹgbẹ́ kan bá yé ẹni jẹ́ kan bírígì èèyàn dáhùn kan mọ fọ́ọ̀bù I will bring you down I will bring you down I make you I will bring you down justice for me please justice for head of speaker of Iwo nation justice for head of speaker justice for head of speaker justice for ọmọọṣẹ́ ẹ máa darúkọ ọ̀gá mi náà sí justice for ọmọọṣẹ́ ẹ ò Bosrat justice for ọmọọṣẹ́ Bosrat from ọmọ for Bosrat ẹ mọ kọ síbẹ̀ ẹhẹn àyàmì ẹ ṣọpẹ́ṣọpẹ́ God bless you. Mm. ẹ mọ bá ń kọ pé justice for ọmọọṣẹ head justice for ọmọọṣẹ ọgá ìwò nation justice for ọmọọṣẹ ẹ mọ bá ń kọ ẹ mọ bá ń kọ long time since tóyìn a ah, ṣùpẹ́ tẹ́ tí rí mi gbẹ̀yìn ni ṣe ṣọpẹ́ṣọpẹ́ ṣùpẹ́ tẹ́ tí rí mi gbẹ̀yìn ni ah, ẹ̀rí notification ni mo máa ń wá dáadáa mo sì wá dáná dáná mo sì wá dáná dáná Eh, ẹ kókó ṣe àmọ̀kàn tẹ́ máa ṣe ni pé ẹ kọ́kọ́ unfollow mi kẹ́ tí wá follow mi ọ̀ kẹ́ lọ síbi notification button yẹn kẹ́ tap yẹn kẹ́ wá sọ pé for all all notification for all tẹ́ bá ti click ẹ àmàgbé wá fún èmi náà ń ṣe mí o àwọn gbogbo àwọn olólùfẹ́ babalẹ́gbà báyìí tẹ́ bá wà lórí show ṣáàtì bàbí wọn á ti ṣe ṣáàtì tán kí n tó mọ̀ kí tó rí nǹkan tí mo wá ṣe ni pé mo lọ sí notification mo tap ẹ so that kí n lè máa tún rí regularly mo ṣe wá rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ó ti pẹ́ ah mo ṣì wá lánàá ọlọ́run ó kò jẹ́ pé advert mo wá ṣe ni àdúrà tí mo wá ṣe ni mo ń wà bẹ́ẹ̀ ni ẹ má kọ ẹkọ ẹkọ ẹkọ o donation donation ni mo ti ṣe head of speaker ṣé ẹ ti gbàgbé ni kì í ṣe ìhòòhò rárá omi òdó ní òwò òdó òdó òdó òdó òdó nation gangan ọ̀gá mi gangan mo dárúkọ ẹ̀ síbẹ̀ náà mo bá ń dárúkọ ọ̀gá mi náà síbẹ̀ ẹ̀ ò sáàdé tó sàfà wà pa àbí kò níbi tí kò níbi tó ti fà kó tó so ni àà níbi tó ti fà kó tó so ẹ dákun ẹ bá sọ ẹ bá ẹ gbogbo àwọn sáàtì tí mo fi ń dìvẹ́ẹ̀dì ẹ̀hún pápátá ẹ dákun ẹ mọ́ bá ń gẹ mọ́ bá ń gẹ mọ́ bá ń jù lọ́la ẹ kó lọ fáyà tí mo fi ń dìvẹ́ẹ̀dì tí mò ń yìn tí mò ń kí tí mò ń kẹ̀ tí mò ń pọ́nlé ẹ dákun ẹ mọ́ bá ń jọ mọ́ bá ẹ mọ́ ọ̀la ẹ kó kún gbòòrò ẹ bá mi dá sí gbòòrò head of speaker of odò àdá fún yín wòlíì ṣàpẹtù àjàkáyé mi ò ní wá ẹ tì wàláì kan rere ò ní dá lọ́dẹ̀dẹ̀ ó sòrí rẹ̀ ọ̀là baka, ọ̀là bàkà ó dẹni ńlá wàláì ọmọ rẹ̀ ó lo kìkì bíi ti Davido òun ọmọ rẹ̀ ó sòrí rẹ̀ bíi ti Davido àwọn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ obìnrin yóò di yóò di ẹ ẹ ẹ first lady orílẹ̀-èdè agbára ọlọ́run yóò dá fún ìní wọ́ọ̀tì ẹni tó gẹ̀ẹ́tì tí mò ń sọ gan-an justice for head of speaker of Ondo nation Tóyìn Ido Ogangan ọ̀rẹ́jẹ̀ ah ah wo aṣoríire ẹ ìjọ torí Ọlọ́run ẹ̀yin alálùbáríkà lọ́la báyìí àwọn ṣáàtì tí mo fi tí mo fi gbèjà ẹ tọ̀sán tòru ẹ ẹ àwọn ṣáàtì ẹni mo bá ń gé sórí afẹ́fẹ́ kó mọ lọ kó mọ lọ ẹ fi powó ẹ fi powó ẹ fi powó ẹ fi powó ẹ jẹ́ kó lọ ṣé ara àwọn ọyàn wọ̀nyí wọ́n ń wò wá gan wọ́n ń wò wá o ẹ mọ̀ rò pé wọ́n wà wọ́n wò wá dáadáa wọ́n wò wá o ẹ mọ̀ ojú ẹ mọ̀ ojú ẹ mọ̀ ojú ẹ mọ̀ ojú ẹ bí bí rò gọ́ ìkàkọ́ ni ó dáa bí ìkà bá rojọ́ ìkà kọ́ ni ó dà bẹ́ẹ̀ ni bọ́ ọba lọ ọmọ ẹjọ́ búrútó wà láìtàláì àwọn tó ń fetí gidi gbọ́ wọn ń bẹ́ńbẹ́ bọ́ ọba ṣe é sọ̀rọ̀ ẹ̀ náà mọ̀ da ọ̀pẹ ọmọ ọ̀dà padà pé dákun ń gbọ́ sọ pé báyìí ló ṣe ń bo nìwọ náà wà nígbà tí irú kan báyìí ṣẹlẹ̀ ọmọ lọ <laughs> ẹ dákun àní àwọn ọlọ́pọlọ pípé náà sì wà bẹ́ẹ̀ ni gbogbo wa náà kọ́ gbogbo wa náà kọ́ lórí wa dàrú àárín nínú wa torí wa pé sánsánsán torí wa òjọ́bà bẹ́ẹ̀ ni ọ̀nà tán lò tán fi lọ ṣe fún bọ̀dá sọ jiná rò pọ́n fẹ́ ṣe fáwa ń bí mo ti sọ fún lọ́jọ́ kìíní àná pé ti bọ̀dá sọjí tó ṣeun torí. ẹ̀yin tèmi. Mm mi ò ní wá yín tì mò ń bọ̀ mo wà pẹ̀lú yín mi ò lọ o i'm here i'm right here with you guys i did not go at all at all at all eh, à ń ṣeré ni à ń ṣeré ni à ń ṣeré ni ẹjẹ́ à ṣeré àní wọ́n ti gbé invitation mi dé wọ́n ti gbé invitation mi dé sẹ́ẹ̀ wọ́n ti gbé invitation mi dé o wọ́n ti gbé dé o wọ́n ti gbé dé o wọ́n gbé invitation mi dé wọ́n mọ̀ gbé invitation mi dé o. Ó ní now. Mo ń bọ̀ wọ, ẹ dákun o. Ẹ dákun o. Yóò dáa fún yín o. Yóò yẹ yín kò ní yẹ̀ ẹ́ lẹ́ o. Ẹ máa sọ justice for head of speaker in Odo Nation. Justice for head of speaker. The head of speaker. Chief head of speaker. Eh, hello. Again, you're not inviting people with that same law, and you're jubilating. You guys should just think, sit down, and think properly, like reasonable people. sit down and think properly like any Tony ní ọpọlọ tó ní làákàyè ẹ má jẹ́ Eh, eh, mo nífẹ̀ẹ́ alágbájá mo nífẹ̀ẹ́ tàmọ̀dù kó sí wa lọ́pọ̀lọ́ tó rẹ̀ pé àtúní lè fi ọpọlọ wa ronú mọ́ àní lè rorí wa mọ́ pẹ̀lú ọpọlọ wa àwa máa ronú pẹ̀lú àtẹ́lẹsẹ̀. What is big deal in the issue of you were invited come and say your own uh, your own side your own side of the story come there and explain yourself Let people know what happened. Let let let, let the people let let the the government know what happened. Let them know how it goes. Your own start your own story. Tell them. Let us know. Let them do investigation. Let them let them. So what what what is it? What is it that you are hiding? What is it you are hiding? You said I wronged you. I wrote a petition. You were invited. You didn't show up. And you said I wronged you. You said I duped your fans or what did you call write on your petition? Present present the the the the the, the, the, teller, the receipt there. Let me present mine. Let, let them judge it. What are you running for? When you know you are not guilty, why are you running? ẹ má máa rọ́bìṣì wà ní nàìjíríà mọ́ torí pé ẹlẹ́gbẹ́lú òyìnbó ẹ kàn jẹ́ ká máa sọ̀rọ̀ sáwọn èèyàn gidigidi tán wà nílùú òyìnbó don't be rubbishing us here don't be rubbishing us here every kò sí kò sí kò sẹ́ni tí kò sẹ́ni tí kò sẹ́ni tí kò sí tí kaba rojọ́ ìkàkọ́ ló máa dà two three days kan tó kan tó yẹ. Only take two three days kan tó investigate it immediately you, you, you were tọ́tán ti rí oh o guilty they will release you after two or three days that is it you be released tọ́mọ́ ti rí tọ́mọ́ ti fi investigation tán rí pé o guilty tó oh oh dáràn oh pan oh ṣe oh. ẹ̀sùn tán fi kàn ẹ́ kò rí bẹ́ẹ̀ tán dẹ̀ ṣe tán orí tán wá òfin fi ń tó ah yes they charge you to court. But this your hide and seek and telling people are doing as if you are you are Maradona. You are doing all you are going up and down, jubilating on nonsense. Mi ìmọ̀ àwọn ẹranko tó ń tẹ̀lé I don't know. Mi ìmọ̀ àwọn tó ń tẹ̀lé ẹ̀ tó ń pe tó tó dẹ̀ ń tó dẹ̀ ń tàn wọ́n. Ẹ̀jọ̀ ń tanra yín. Ẹ̀jọ̀ ń tanra yín ni. Ẹ̀jọ̀ ń tanra yín ni. At least tó bá jẹ́ wípé àwọn tó ní ọpọlọ tó ní làákàyè wà lọ́dọ̀ ẹni ó yẹ kán pè é pé àwẹ̀ yìí jáde síta ṣe lọ ṣe àwọn go and do the needful kì í ṣe pé kó kúrò lọ́dọ̀ ìwọ fúnra rẹ ló lọ sí kíní ìwọ fúnra rẹ ló lọ fúnra rẹ náà ló lọ fúnra rẹ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́pàá o tún ṣe tán nísìnyí o tún change ẹ̀ bó bá tún yá àṣẹwà tó sọ pé ṣe làwọn yẹn náà tún gbàbọ̀dé nígbà táwọn bá róòótọ́ tán investigate tán investigate tán róòtọ́ tán mọbi tọ́rọ̀ wo lọ tán mọbi tọ́rọ̀ ti ń bọ̀ tán róòtọ́ lẹ̀ tán bá tún wá sọ̀rọ̀ wá tún sọ pé ṣe ni wọ́n ṣe kinní kan ṣé èmi tó jẹ́ pé tálákà mania ni mí èmi tó jẹ́ pé original ebina ni mí bẹ́gà ni mí ṣé ibo mo ti fẹ́ rówó ná ìwọ ló lówó tó ń gbé kiri. ẹ wo ẹ má fọjá re eyín èèyàn <laughs> ẹ wo eh, original boss lady wa tó yìí náà god bless you jàre á dára fún yín dára fún yín